ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìfojúsùn tí ó tọ́ àti ìgbàgbọ́ tí ó ga a ó kà láti inú ìwé lúùkù orí keje ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún ó kà báyìí nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n ń bẹ̀ ẹ́ pé kí ó tètè wọ́n ní ọ̀gágun náà yẹ ní ẹni tí o lè ṣe èyí fún nítorí ó fẹ́ràn orílẹ̀-èdè wa òun fúnra rẹ̀ ni ó kọ́ ilé ìpàdé fún wa a rọ̀ yín láti ka ìwé lúùkù orí keje ẹsẹ̀ ìkíní àti ìkẹwàá fún ara yín láti rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn yìí. Kí ni ìkọ̀wásí rẹ nígbà tí o bá ń tọ Olúwa wá pẹ̀lú ẹ̀bẹ̀ rẹ? Àwọn ènìyàn kan máa wá pẹ̀lú ohun tí a ń pè ní èmi ni ó yẹ láti ṣe èyí fún. Wọ́n ní ìgbàgbọ́ wípé àwọn ní ẹ̀tọ́ sí gbogbo rere tí ó lè ṣẹlẹ̀ sí àwọn nítorí àwọn iṣẹ́ rere tí àwọn ti ṣe. Nínú àyọkà wa tí a kà lónìí, balógun ọ̀rún náà wá, ó ń ṣìpẹ̀ fún ìmúláradá ọmọ ọ̀dọ̀ rẹ̀. Àwọn alàgbà nínú àwọn Júù wá sí ọ̀dọ̀ Jésù, wọ́n sọ fún wípé ó yẹ kí ó dá sí ọ̀ràn náà nítorí àwọn iṣẹ́ rere tí ọkùnrin náà ti ṣe. Ṣùgbọ́n nígbà tí ọkùnrin náà rán àwọn ọ̀rẹ́ tirẹ̀ sí Kristi ó ní ohun tí ó yàtọ̀ pátápátá láti sọ nítorí wípé ṣe ni ó ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ìkẹfà àti ìkeje ṣe sọ fún wa ó fi àwọn ọ̀rọ̀ yìí ránṣẹ́ bíbélì ní ẹsẹ̀ ìkẹfà Jésù bá ń bá wọn lọ ṣùgbọ́n nígbà tí ó sì wà ní ọ̀nà jíjìn sí ilé ọ̀gágun náà ọ̀gágun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí Jésù kí wọ́n sọ pé alàgbà má ṣe ìyọnu èmi kò yẹ ní ẹni tí ìwọ ìbá wọ ilé rẹ̀ ó ní kò jẹ́ kí èmi fúnra mi wá sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá ṣe ni àfojúsùn titi ẹ̀ jẹ́ iṣẹ́ rere ti Kristi àti agbára Kristi yàtọ̀ sí ohun tí òun ti kára rẹ̀ ti ṣe. Iṣẹ́ rere dára wọ́n sì ní ipò tiwọn nínú ayé wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Bíbélì sọ wípé gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ fi sọ́kàn láti máa ṣe iṣẹ́ rere nínú ìwé títù orí kẹta ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹwàá jẹ́ kó yé wa wípé a dá wa fún àwọn iṣẹ́ rere nínú ìwé matthew orí karùnún ẹsẹ̀ kẹrìndínlógún matthew five sixteen bíbélì wípé àwọn iṣẹ́ rere wa ń fi ògo fún bàbá wa tí ń bẹ ní ọ̀run ṣùgbọ́n nígbà tí a bá wá sí iwájú ọlọ́run a nílò láti kó gbogbo àwọn iṣẹ́ rere wa sí ẹ̀gbẹ́ kan kí a sì dúró lórí iṣẹ́ rere ti jésù kristi nìkan kí ìfojúsùn wa jẹ́ ìdára àti ìjólótìtọ́ rẹ̀ agbára rẹ̀ àti ipá rẹ̀ ká wá pẹ̀lú ìgboyà nítorí àwọn ohun tí Kristi ti ṣe kìí ṣe nítorí àwọn ohun tí àwa tìkára wa ṣe ẹ máa lọ sí inú ayé lónìí pẹ̀lú ìdánilójú ìgbàgbọ́ nínú Jésù Kristi Jésù Kristi ní agbára láti ṣe ó ń fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ni yóò sì ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nínú Ọlọ́run àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun jálẹ̀ láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe àwọn ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé lúùkù orí kẹsàn-án àti orí ìkẹwàá luke chapter nine and chapter ten ẹ máa bá wa ká lọ. lúùkù orí kẹsàn-án jésù pè àwọn méjìlá jọ ó fún wọn ní agbára àti àṣẹ láti lé gbogbo ẹ̀mí èṣù jáde àti láti ṣe ìwòsàn oríṣiríṣi àìsàn ó rán wọn láti wàásù ìjọba ọlọ́run àti láti ṣe ìwòsàn ó sọ fún wọn pé. ẹ má ṣe mú nǹkan kan lọ́wọ́ lọ ìrìn àjò yìí ẹ má mú ọ̀pá lọ́wọ́ tàbí àpò báárà tàbí oúnjẹ tàbí owó tàbí àwọ̀tẹ́lẹ̀ méjì ilé tí ẹ bá wọ̀ sí níbẹ̀ ni kí ẹ máa gbé títí ẹ ò fi kúrò ní ìlú náà ibikíbi tí wọn kò bá ti gbà yín nígbà tí ẹ bá jáde kúrò nínú ìlú náà ẹ gbọ́ eruku ẹsẹ̀ yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí sí wọn. àwọn ọmọ ẹ̀yìn bá ń lọ láti abúlé dé abúlé wọ́n ń wàásù ìyìn rere wọ́n sì ń ṣe ìwòsàn níbi gbogbo. nígbà tó yá Hẹ́rọ́dù baálẹ̀ gbọ́ nípa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ó dààmú nítorí àwọn kan ń sọ pé Jòhánù ni ó jí dìde kúrò nínú òkú ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé Èlíjà ni ó farahàn àwọn mìíràn ní ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó tún padà ṣùgbọ́n Hẹ́rọ́dù ní. ní ti Jòhánù mo ti bẹ́ ẹ lórí ta wá ní òun tí mò ń gbọ́ gbogbo nǹkan wọ̀nyí nípa rẹ̀. Hẹ́rọ́dù bá ń wá ọ̀nà láti fojú kàn án. àwọn àpòstélì tí Jésù rán níṣẹ́ padà wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n ròyìn gbogbo ohun tí wọ́n ti ṣe fún un ó bá rọra dá àwọn nìkan mú lọ sí ìlú kan tí ń jẹ́ Bethsaida ṣùgbọ́n àwọn ènìyàn mọ̀ ni wọ́n bá tẹ̀lé e. ó gbà wọ́n pẹ̀lú ayọ̀ ó bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ nípa ìjọba ọlọ́run ó tún wo àwọn aláìsàn sàn nígbà tí ọjọ́ rọ̀ àwọn ọmọ ẹ̀yìn méjìlá sọ fún un pé. tú àwọn ènìyàn wọ̀nyí ká kí wọ́n lè lọ sí àwọn abúlé káàkiri àti àwọn ìletò láti wọ̀ sí àti láti wọ́ oúnjẹ nítorí aṣálẹ̀ ní ibi tí a wà yìí. ṣùgbọ́n jésù sọ fún wọn pé. ẹ̀yin ni kí ẹ fún wọn ní oúnjẹ. wọ́n dáhùn pé. a kò ní oúnjẹ púpọ̀ àfi búrẹ́dì márùn-ún àti ẹja méjì ṣé kí àwa fúnra wa lọ ra oúnjẹ fún gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni. àwọn ọkùnrin nínú wọn tó bíi ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ó bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí wọ́n jókòó ní ọ̀wọ̀ọ̀wọ́ bíi àràádọ́ta. wọ́n bá ṣe bí ó ti wí wọ́n fi gbogbo wọn jókòó Jésù bá mú búrẹ́dì márùn-ún yìí àti ẹja méjì ó gbé ojú sókè ọ̀run ó gbàdúrà sí i ó pín wọn sí wẹ́wẹ́ ó bá fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n fún àwọn ènìyàn gbogbo àwọn ènìyàn jẹ wọ́n yó wọ́n kó àjẹkùjọ ó sì kún apẹ̀rẹ̀ méjìlá ní ọjọ́ kan nígbà tí jésù nìkan ń dá gbàdúrà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó bi wọ́n pé. ta ni àwọn ènìyàn rò pé mo jẹ́. wọ́n dáhùn pé. àwọn kan ní johanu onítẹ̀bọmi ní ọ ṣùgbọ́n àwọn mìíràn ní èlíjà ní ọ. àwọn mìíràn tún sọ pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ ni ó jí dìde. ó wá bi wọ́n pé. ẹ̀yin ń kọ́ ta ni ẹ rò pé mo jẹ́. pétérù dáhùn pé. mèsáyà ọlọ́run ni ọ́. jésù wá kìlọ̀ fún wọn kí wọ́n má sọ fún ẹnikẹ́ni ó ní. dandan ni kí ọmọ ènìyàn jìyà púpọ̀ kí àwọn àgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin kọ̀ ọ́ kí wọ́n sì pa á ṣùgbọ́n a dìde ní ọjọ́ kẹta ó bá sọ fún gbogbo àwọn ènìyàn pé. bí ẹnikẹ́ni bá fẹ́ máa tẹ̀lé mi ó ní láti ṣe ara rẹ̀ kí ó gbé àgbélébù rẹ̀ lójoojúmọ́ kí ó wá máa tọ̀ mí lẹ́yìn nítorí pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ nítorí mi òun ni yóò gba ẹ̀mí rẹ̀ là nítorí àǹfààní wo ni ó jẹ́ fún ẹnikẹ́ni tí ó bá jèrè gbogbo ayé ṣùgbọ́n tí ó pàdánù ẹ̀mí ara rẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá tijú mi àti àwọn ọ̀rọ̀ mi òun ni ọmọ ènìyàn yóò tijú nígbà tí ó bá dé nínú ògo rẹ̀ àti ògo bàbá rẹ̀ pẹ̀lú àwọn áńgẹ́lì mímọ́ ṣùgbọ́n mo sọ fún yín dájúdájú àwọn mìíràn wà nínú àwọn tí ó dúró níhìn-ín tí wọn kò ní kú títí wọn ò fi rí ìjọba ọlọ́run. ó tó bí ọjọ́ mẹ́jọ lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ jésù mú pétérù jòhánù àti jákọ́bù lọ sí orí òkè kan láti gbàdúrà bí ó ti ń gbàdúrà ìwò ojú rẹ̀ yí padà aṣọ rẹ̀ wá funfun bí ẹ̀gbọ̀n òwú àwọn ọkùnrin méjì kan yọ ọ lójijì wọ́n ń bá a sọ̀rọ̀ àwọn ni Mósè àti Èlíjà wọ́n farahàn nínú ògo wọ́n ń bá a sọ̀rọ̀ nípa irú ikú tí yóò kú láìpẹ́ ní Jerúsálẹ́mù. ṣùgbọ́n oorun ti ń kun Pétérù àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀. nígbà tí wọ́n tají wọ́n rí ògo rẹ̀ àti àwọn ọkùnrin méjì tí wọ́n dúró tì í bí àwọn méjì yìí ti ń kúrò lọ́dọ̀ Jésù pétérù sọ fún un pé. ọ̀gá ìbá dára tí a bá lè máa wà níhìn-ín jẹ́ kí a pa àgọ́ mẹ́ta ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. ó sọ èyí nítorí kò mọ ohun tí ìbá sọ bí ó ti ń sọ̀rọ̀ yìí ìkùukùu bá sì jìbò wọ́n ẹ̀rù bà pétérù àti johanu àti jákọ́bù nígbà tí Mósè àti Èlíjà wọ inú ìkùukùu náà ohun kan ti inú ìkùukùu náà wá ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tirẹ̀. bí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí Jésù nìkan ni wọ́n rí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá pa ẹnu mọ́ wọn kò sọ ohun tí wọ́n gbọ́ àti ohun tí wọ́n rí ní àkókò náà fún ẹnikẹ́ni. ní ọjọ́ kejì lẹ́yìn tí wọ́n sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ ènìyàn wá pàdé rẹ̀ ọkùnrin kan nínú àwùjọ kígbe pé. olùkọ́ni mo bẹ̀ ọ́ ṣàánú ọmọ mi nítorí òun nìkan ni mo bí ẹ̀mí kan a máa gbé e lójijì yóò kígbe tòò ara rẹ̀ ó le gbandi yóò bá máa yọ ìfófó lẹ́nu ni ẹ̀mí yìí yóò bá gbé e ṣánlẹ̀ kò sì ní tètè fi í sílẹ̀ mo bẹ àwọn ọmọ ẹ̀yìn rẹ pé kí wọ́n lé jáde ṣùgbọ́n wọn kò lè ṣe é. Jésù dáhùn pé ẹ̀yin ìran oníbàjẹ́ àti aláìgbàgbọ́ yìí wọ́n ti wà pẹ̀lú yín pẹ́ tó wọ́n ti faradà á fún yín tó mú ọmọ rẹ wá sí yìnyín. bí ó ti mú un bọ̀ ẹ̀mí èṣù bá gbé e sánlẹ̀ wárápá bá mú un jésù bá bá ẹ̀mí èṣù náà wí ó wo ọmọ náà sàn ó bá fà á lé bàbá rẹ̀ lọ́wọ́ ẹnu ya gbogbo ènìyàn sí iṣẹ́ ńlá ọlọ́run bí ẹnu ti ń ya gbogbo ènìyàn sí gbogbo ohun tí jésù ṣe ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ̀ yín létí ó fẹ́rẹ̀ tó àkókò tí a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́. ṣùgbọ́n gbólóhùn yìí kò yé wọn nítorí a ti fi ìtumọ̀ rẹ̀ pamọ́ fún wọn kí wọ́n bàa yé wọn ẹ̀rù sì ń bà wọ́n láti bí nípa ọ̀rọ̀ yìí. àríyànjiyàn kan bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀yìn jésù lórí pé ta ló ṣe pàtàkì jùlọ láàrin wọn. jésù mọ ohun tí wọ́n ń rò lọ́kàn ó bá mú ọmọdé kan ó gbé e dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wí fún wọn pé. ẹnikẹ́ni tí ó bá gba ọmọdé yìí ní orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá sì gbà mí gba ẹni tí ó fi iṣẹ́ rán mi nítorí ẹni tí ó kéré jùlọ nínú yín òun ló jẹ́ ènìyàn pàtàkì jùlọ. Jòhánù sọ fún un pé. ọ̀gá a rí ẹnìkan tí ń fi orúkọ rẹ lé àwọn ẹ̀mí èṣù jáde a fẹ́ dá a lẹ́kùn nítorí kì í ṣe ara wa. ṣùgbọ́n Jésù sọ fún un pé ẹ má dá a lẹ́kun nítorí ẹni tí kò bá lòdì sí yín tí yín ní í ṣe. nígbà tí ó tó àkókò tí a ó gbé Jésù lọ sókè ọ̀run ọkàn rẹ̀ mú un láti lọ sí Jerúsálẹ́mù ó bá rán àwọn oníṣẹ́ síwájú rẹ̀ wọ́n bá wọ inú ìletò àwọn ará Samaria kan láti ṣe ètò sílẹ̀ dé ṣùgbọ́n wọn kò gbà á nítorí ó hàn dájú pé ó ń lọ sí Jerúsálẹ́mù nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ Jákọ́bù àti Jòhánù rí i wọ́n ní. olúwa ṣé o fẹ́ kí a pe iná láti ọ̀run kí ó jó wọn pa. ṣùgbọ́n jésù yí padà ó bá wọn wí ni wọ́n bá lọ sí ìletò mìíràn bí wọ́n ti ń lọ lọ́nà ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ ó ní. n ó máa bá ọ lọ sí ibikíbi tí o bá ń lọ. jésù dá a lóhùn pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé. ó bá sọ fún ẹlòmíràn pé. máa tẹ̀lé mi. ṣùgbọ́n onítàn dáhùn pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi ná. ṣùgbọ́n jésù sọ fún un pé. jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn ìwọ ní tirẹ̀ wá máa wàásù ìjọba ọlọ́run. ẹlòmíràn tún sọ fún un pé. n ó tẹ̀lé ọ olúwa ṣùgbọ́n jẹ́ kí n kọ́kọ́ lọ dágbére fún àwọn ará ilé mi. ṣùgbọ́n jésù sọ pé. kò sí ẹni tí ó bá ti dá ọwọ́ lé lílo ẹ̀rọ ìroko tí ó bá tún wo ẹ̀yìn tí ó yẹ fún ìjọba ọlọ́run. lúùkù orí kẹwàá lẹ́yìn èyí olúwa yan àwọn méjìléláàádọ́rin mìíràn ó rán wọn ní méjì méjì síwájú rẹ̀ lọ sí gbogbo ìlú àti ibi tí òun náà fẹ́ dé ó sọ fún wọn pé. àwọn nǹkan tí ó tó kórè pọ̀ nínú oko ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ kò pọ̀ tó nítorí náà ẹ bẹ olúwa ìkórè kí ó rán àwọn alágbàṣe sí ibi ìkórè re. ẹ máa lọ mo rán yín lọ bí àgùntàn sí àárín ìkookò ẹ má mú àpò owó lọ́wọ́ tàbí àpò báárà ẹ má wọ bàtà bẹ́ẹ̀ ni kí ẹ má kí ẹnikẹ́ni ní ọ̀nà ilékílé tí ẹ bá wọ, ẹ kọ́kọ́ wí pé àlàáfíà fún ilé yìí bí ọmọ àlàáfíà bá wà níbẹ̀ àlàáfíà yín yóò máa wà níbẹ̀ bí kò bá sí àlàáfíà yín yóò padà sọ́dọ̀ yín nínú ilé kan náà ni kí ẹ máa gbé ohun tí wọ́n bá gbé kalẹ̀ fún yín ni kí ẹ máa jẹ kí ẹ sì máa mu owó iṣẹ́ alágbàṣe tọ́ sí i ẹ má máa lọ láti ilé dé ilé ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n bá gbà yín ẹ máa jẹ ohun tí wọ́n bá gbé kalẹ̀ níwájú yín ẹ máa wo àwọn aláìsàn sàn kí ẹ sọ fún wọn pé ìjọba ọlọ́run ti dé àrọ́wọ́tó yín ṣùgbọ́n ìlúkìlú tí ẹ bá wọ̀ tí wọ́n kò bá gbà yín ẹ jáde lọ sí títì ibẹ̀ kí ẹ sọ pé erùpẹ̀ tí ó lẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ nínú ìlú yín a gbọ̀n kúrò kí ojú lè tì yín ṣùgbọ́n kí ẹ mọ èyí pé ìjọba ọlọ́run wà ní àrọ́wọ́tó yín mo sọ fún yín pé yóò sàn fún sódómù ní ọjọ́ ńlá náà jù fún ìlú náà lọ ó gbé kórasínì ó gbé bẹtisáídà nítorí bí ó bá jẹ́ pé ní tírè àti ní sídónì ni a ti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ṣe láàrin yín ni wọn ìbá ti ronúpìwàdà tipẹ́tipẹ́ wọn ìbá jókòó nínú eérú pẹ̀lú aṣọ ọ̀fọ̀ yóò sàn fún tírè àti fún sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ ìwọ kapanamu o rò pé a ò gbé ọ ga dé ọ̀run ni rárá o ní ọ̀gbun jíjìn ni a ò sọ ọ́ sí. Si ẹni tí ó bá gbọ́ tiyín ó gbọ́ tèmi ẹni tí ó bá kọ̀ yín èmi ni ó kọ̀ ẹni tí ó bá sì wá kọ̀ mí ó kọ̀ ẹni tí ó fi iṣẹ́ rán mi. àwọn ọmọ ẹ̀yìn méjìléláàádọ́rin padà dé pẹ̀lú ayọ̀ wọ́n ní. olúwa àwọn ẹ̀mí èṣù pàápàá gbọ́ràn sí wa lẹ́nu ní orúkọ rẹ. ó bá sọ fún wọn pé. mo rí sátánì tí ó ti ọ̀run jábọ́ bí ìràwọ̀ mo fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekèé mọ́lẹ̀ mo tún fún yín ní àṣẹ lórí gbogbo agbára ọ̀tá kò sí ohunkóhun tí yóò pa yín lára ẹ má yọ̀ ní ti pé àwọn ẹ̀mí èṣù gbọ́ràn sí yín lẹ́nu ṣùgbọ́n ẹ máa yọ̀ nítorí a ti kọ orúkọ yín sí ọ̀run. ní àkókò náà jésù láyọ̀ nínú ẹ̀mí mímọ́ ó ní. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run àti ayé nítorí o ti pa nǹkan wọ̀nyí mọ́ fún àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye ṣùgbọ́n o fi wọ́n han àwọn òpè bẹ́ẹ̀ ni bàbá nítorí bí ó ti tọ́ ní ojú rẹ ni bàbá mi ti fi ohun gbogbo lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó mọ ẹni tí ó ọmọ jẹ́ àfi bàbá kò sí ẹni tí ó mọ ẹni tí bàbá jẹ́ àfi ọmọ àtúnfi àwọn tí ọmọ bá fẹ́ fi bàbá hàn fún. Jésù yí padà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ níkọ̀kọ̀ ó ní ẹ ṣe oríire tí ojú yín rí àwọn ohun tí ẹ rí nítorí mo sọ fún yín pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn ọba ni wọ́n fẹ́ rí àwọn nǹkan tí ẹ rí ṣùgbọ́n tí wọn kò rí i wọ́n fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́. amòfin kan wá ó fi ìbéèrè yìí wá jésù lẹ́nu wò ó ní. olùkọ́ni kí ni kí n ṣe kí n lè jogún ìyè àìnípẹ̀kun. jésù bí i pé. kí ni ó wà ní àkọsílẹ̀ nínú òfin báwo ni o ti túmọ̀ rẹ̀? ó dáhùn pé. kí ìwọ fẹ́ràn olúwa ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ àti pẹ̀lú gbogbo ẹ̀mí rẹ àti pẹ̀lú gbogbo agbára rẹ àti pẹ̀lú gbogbo òye rẹ sì fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. jésù sọ fún un pé. ó ire máa ṣe bẹ́ẹ̀ ìwọ yóò sì yè. ṣùgbọ́n amòfin náà fẹ́ wé ara rẹ̀ mọ́ ó wá bi jésù pé ta ni ọmọnìkejì mi. jésù bá dá a lóhùn pé. ọkùnrin kan ti jerúsálẹ́mù lọ sí jẹ́ríkò ni ó bá bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà wọ́n gba aṣọ lára rẹ̀ wọ́n lù ú wọ́n bá fi í sílẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ kú tán àlùfáà kan tí ó ń bọ̀ ṣe kòńgẹ́ rẹ̀ ní ọ̀nà ṣùgbọ́n nígbà tí ó rí i ó gba òdìkejì kọjá lọ bákan náà ni ọmọ léèfì kan nígbà tí òun náà dé ibẹ̀ tí ó rí i ó gba òdì kejì kọjá lọ ṣùgbọ́n ará samaria kan tí ó ń gba ọ̀nà yìí kọjá lọ dé ọ̀dọ̀ ọkùnrin náà nígbà tí ó rí i àánú ṣe é ó bá lọ sọ́dọ̀ rẹ̀ ó fi òróró àti ọtí wáìnì sí ojú ọgbẹ́ rẹ̀ ó sì fi aṣọ wé e ó gbé ọkùnrin náà ka orí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tí ó gùn ó gbé e lọ sí ilé èrò níbi tí ó ti ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí ó di ọjọ́ kejì ó yọ owó fàdákà méjì jáde ó fún olùtọ́jú ilé èrò ó ní ṣe ìtọ́jú ọkùnrin yìí ohun tí o bá ná lé e lórí n ó san fún ọ nígbà tí mo bá padà dé nínú àwọn mẹ́ta yìí ta ni o rò pé ó jẹ́ ọmọnìkejì ẹni tí ó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà. amòfin náà dáhùn pé. ẹni tí ó ṣàánú fún un ni. jésù sọ fún un pé. ìwọ náà lọ ṣe bẹ́ẹ̀ gan-an. bí wọ́n ti ń lọ nínú ìrìn àjò wọn jésù wọ inú abúlé kan obìnrin kan tí ń jẹ́ màtá bá gbà á lálejò màtá ní arábìnrin kan tí ó ń jẹ́ màríà màríà yìí jókòó lẹ́bàá ẹsẹ̀ jésù ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n màtá kò rojú nítorí aájò tí ó ń ṣe nípa oúnjẹ ni màtá bá wá ó ní. alàgbà arábìnrin mi fi èmi nìkan sílẹ̀ láti máa tọ́jú oúnjẹ ó sì dákẹ́ òun wò níran sọ fún un kí ó wá ràn mí lọ́wọ́. ṣùgbọ́n olúwa dá a lóhùn pé màtá màtá ó ń ṣe àjò ó sì ń dààmú nípa ohun púpọ̀ ṣùgbọ́n ẹyọ nǹkan kan ni ó jẹ́ kòṣeémánìí Màríà ti yan ipò tí ó dára tí a kò ní í gbà kúrò lọ́wọ́ rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.